الله خلق كل شيء فقدره تقديرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله قال سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا وأشهد أن محمدا عبده ورسوله القائل لا يؤمن عبد حتى يؤمن بالقدر خيره وشره من الله وحتى يعلم أن ما أصابه لم يكن ليخطئه وأن ما أخطأه لم يكن ليصيبه صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وجهركم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله مراتب القدر التي لا يتم الإيمان بالقدر إلا بها أتقكم الله سبحانه ọlọ́run tó dá gbogbo ó sì kọ àkọọ́lẹ̀ lórí gbogbo mo jẹ́rìí pé kò sẹ́ni tọ́lẹ̀ tó ti jọ dúró dáyà sí ọlọ́run ọ̀kan tó ní ọlọ́run ọba yìí kò tó ronú fún ọlọ́run tó tó náà lùfà á ní alákọ̀ọ́lẹ̀ ìbí ìlànà ọlọ́run ọba nìyẹn nípa àwọn ẹni tó ti lọ sáájú bí kò sí pé àṣẹ ọlọ́run kádàrá ni tọ́lọ́wọ́n bá ti gbé gbogbo rẹ̀. wọ́n ti jẹ́rìí kan lọ Muhammad ẹrú ti ọlọ́wọ́n bá ní ìjọ òjíṣẹ́ rẹ̀ yíṣe. òjíṣẹ́ ọlọ́wọ́n sọ̀tọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ àti ìpè ẹrú ọlọ́wọ́n kẹ́ ò lè fi gbàgbọ́ tó ti tọ́ lódodo tí a fi gba àyànmọ́gbọ́ ó lóore ní o àbòbòrò àgbà ìkọ́wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá sọ̀tọ̀ ẹrú lè fi nígbàgbọ́ tí o nígbà yìí pé sọ́dọ̀ bá ṣẹlẹ̀ sí o èyí ṣe ohun tí ó ṣe fa o ohun tó bá ti ṣe fa o èyí ṣe ohun tó lè ṣẹlẹ̀ sí o ike ọlọ́run ọlọ́run kọ́ máa bá nílẹ̀ ọlọ́run kọ́ máa bá wọn ará nílẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn tó tẹ̀lé wọn dáadáa ti ọjọ́ gbìdà kìyàmà ọlọ́run kọ́ bá ní ti ọlá tó fún ọ ẹ̀yẹ rúṣọ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba sùhánù wọ̀ tààrà ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ fáyọ ọlọ́run nípa apá nípayà rẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ jáde láyé àti kẹ́jú oṣù tẹ́lẹ̀ ọlọ́run. ẹ rí kádàrá tá à ń sọ nípa rẹ̀ ó ní àwọn orígun tàbí ká sọ wípé àyànmọ́ yìí ó ní àwọn epo bíi mẹ́rin tó ti wípé àwọn epo mẹ́rẹ̀ẹ̀rin yìí téèyàn bá nígbàgbọ́ sí àwọn ipò yẹn èèyàn ìgbàgbọ́ èèyàn téèyàn ti ti kádàrá òṣèlú àwọn ọkọ̀ mẹ́rẹ̀ẹ̀rin òun láti fi gbàgbọ́ yẹ kéde ohun tí ń jẹ́ kádàrà gangan apá wọn so pọ̀ mọ́ ni tí yẹn bá ti bàbá kọ̀ọ̀kan nínú ajásí pé ti bá ìgbàgbọ́ téèyàn ti di àyànmọ́ nìyẹn ẹ̀ ipò alákọ̀ọ́kọ́ òun náà ní ọ̀rẹ́ òun ní nígbàgbọ́ ike ọlọ́run bá ọjọ́ wo ni ó lò láyé kí ni arí sì kí rẹ̀ sọlórí burú ni àbọ̀ lórí rẹ̀ yíra padà gbogbo ọlọ́run kan gbogbo ẹ̀ ọlọ́run kan tó ká tó sáwọ́dà ayé ọlọ́run kan àti mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run ni inú lọ́wọ́ àbí kò lè fẹ̀ yé nàáyé dájú ọlọ́run ọba ni alámọ̀sẹ́ni nígbà gbogbo nǹkan ẹ̀rí pẹ́lẹ́gbẹ́ tó ti rí kí a nígbàgbọ́ sí ni kí mọ́ọ̀nì wa ti máa gbé sí àyẹ̀mọ́ òun náà ni àdìsítà kí yẹn gbà pé gbogbo ohun tó ti wà nínú ọmọ ọlọ́run tó ti ṣáájú yẹn gbogbo ẹ lọ́lọ́run ọba kọ̀ ó ti kọ́ nínú àkọọ́lẹ̀ tí ó jẹ gbogbo ẹ̀ dáyẹ́yẹ́ ọkọ̀ síbi wọn lọ́pẹ̀ ní alọ́ọ̀dì mahfuz àdíkàpẹ̀ ní ìdáwó ìgbòdì ọlọ́run ti ṣàkọọ́lẹ̀ gbogbo ẹ̀ ọlọ́run ọba sọ̀hánà ọkọ̀ fún alọ́sì yẹn ọlọ́run wọn kó lẹ́sẹ̀ àtúnṣe àkọọ́lẹ̀ rẹ̀ àtúrò rẹ̀ yékéyéké ní ìmọ̀ọ́nì kùbí sínú ìwé iṣẹ́ ìyẹn bí tọ́lọ̀ wọn bá fi àkọọ́lẹ̀ rẹ̀. ẹ̀yẹ dáa tẹ́lẹ̀ sọ́lọ́ lọ́wọ́ àrùsọ́lá lórí ohun dáàbì lè fi rìn lẹ́yìn pé adigunfu tọ́lọ́hún símọ̀ nípa rẹ̀ nípa ìdáyẹyẹ ọlọ́run ti sàkọọ́lẹ̀ rẹ̀ anábì sọ́lọ́ lọ́wọ́ àrùsọ́lá ó ní àkọ́kọ́ ohun tọ́lọ́hún kọ́kọ́ dá òun náà ní alikọ́lá gègé ọlọ́run wa sọ fún kálámù báyìí pé máa kọ kọ́lámù wa ń sọ̀rọ̀ ike ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá kéde máa kọ ọlọ́run níbẹ̀ àníkọ́ máa kọ àyẹ̀mọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ àti ohun tí ó máa ṣẹlẹ̀ ti ayẹlayẹ ẹ̀rí àkọọ́lẹ̀ yẹ yẹ lóṣù ọlọ́run ọba nǹkan tó bá ti wáyé mi ní ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta ó tó ti kọ́ lọ́run ọba àdìsẹ́ ọlọ́run ṣàtọ́jà kiri òun ni kádàrá yìí ti rin lẹ́lẹ́rìí ẹ̀rí fún ẹlẹ́kẹta tó ṣe é fi agbọ́dọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ ní ìmọ̀ ni wọ́n fi pé sí kádàrá sí àyẹ̀mọ́ òun náà ní ìyá ọ̀dà tó wẹ́lẹ́ mọ̀ṣẹ́ ìlà mọ̀ fẹ́ ọlọ́run agbọ́dọ̀ àfi mọ̀ fẹ́ ọlọ́run ọba ń bẹ lórí gbogbo nǹkan gbogbo ohun tí lọ lórí ilé ayé àti pẹ̀lú mọ̀ fẹ́ ọlọ́run mọ̀ fẹ́ ọlọ́run ó lè máa lọ lórí àánú rẹ̀ nígbà tó lọ́n bá mú rere wá fún yẹn mọ̀ fẹ́ rẹ̀ ní ọ̀kẹ́ ti sàánú ni tí láburú bá ṣẹlẹ̀ mo fi ọlọ́run ni pẹ̀lú ọgbọ́n kan èyí tó ṣe pé kò yé àwa ọlọ́run ọba àdékẹ́ ọlábìkẹ́ lọ́nà ẹ̀rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ojú oyè wa yìí pé wa ma tasha'una illa an yasha'a Allahu rabbul alamin ẹ̀ ní máa fẹ́sẹ̀ náà àyàfi mo fi ọlọ́run ọba ní ìrè gbogbo ní òlege Ànábì sallallahu alaihi wa sallam ó ti fẹ́ ọwọ́ láàrin ọmọdé kan ọlọ́run ọba méjì nínú àwọn ọmọdé kan ọlọ́run ọba àjọkẹ́ ayé àtọ́lọ́run ní ọmọdé kan wọ́n ti fẹ́ wá gbogbo ọ̀ka ọmọ anáde adam yẹn ọ̀tà gẹ́gẹ́ bí tó tọ́lọ́run wá gẹ́gẹ́ bó ti wù ẹ̀rí ipò ẹlẹ́ẹ̀kan rí nínú àwọn ipò tí ní òun náà yẹn ní kékeré tọ́lọ́run ní mọ̀ nípa rẹ̀ yẹn tó dẹ̀ ti kí nǹkan yẹn kí ìmúṣẹ rẹ̀ wá wáyé ẹ̀rí agbọ́dọ̀gbà yẹn náà gbọ́ òun ló ń pè ní alùpàlù gẹ́gẹ́ bọ́lá wọn bá ní kẹlá ti sọ iná alùpàlù á ní alákọ̀ọ́ni sọ tó túmọ̀ ayé ọgọ́dà àti méjì ọlọ́run ọlọ́ ọ̀ọ́lẹ́kùn kúlẹ̀ kẹyìn wọ́n wà á dà ọlọ́run ọba lọ́jà gbogbo nǹkan òun ti lẹ́ni dáàlì fara sí inú gbogbo ohunkóhun ọlọ́run ti di oyé wa ní kẹ́ẹ̀rí sẹ́dá ike ọlọ́run ọba kò lórí wa ni àbí kò ya ìlú àjọ̀dá ṣùgbọ́n ìyá mi ọlọ́run ọba bí ìyẹn bá wá sí lásán kọ́ má rẹ̀ ọlọ́run ọlọ́run ọba ọlọ́run ọba kò nira kí yẹn yaba rẹ̀ ó fi kọ̀ fún wa nípa ìyapa ó sì di oyé wa ẹgbẹ́ mi yóò tó bá yaba wọn kàn wọ́n jìyà ajá sí pé kákọ́lẹ̀ bá kó lórí èèyàn tí yẹn bá mọ̀nà ọlọ́run fi sọ láàyè kákọ́lẹ̀ bá kó lórí èèyàn tí yẹn bá sinà lọ́gbà lọ́rùn sí ọ̀sẹ̀ ní ọ̀sọ̀ pé wà lọ́lọ́run ọba àlejò ọ̀làdáwò yìí nítorí pé kò sí tó fi wá sọ fún fẹ́ fi sàrùjáde kò sí ńlọ́jọ́ ẹ̀rí nítorí kọ́ lọ́wọ́ bá ti kí àrùjáde rẹ̀ pẹ̀lú bó ti rí àwọn ọ̀rẹ́ pé kí wọ́n wá ṣiṣẹ́ fún wa. ọlọ́run ní kíni náà iná mùsùlùmí ìmọ̀ ṣàkírọ́ wà ìmọ̀ kakúrọ̀ ọlọ́run láti fọ̀nà mọ́ ẹ̀dá nìyà adúpẹ́ ni o àbí yóò ti sàlá yóò ti aláìmọ̀rẹ́ níbẹ̀ ni ó ti máa yé wa tí wa bá pọ̀ lórí ẹ̀ tó ń bọ̀ òun ti ọlọ́wọ́n ọba tẹ̀lé ní la yóò alọ́ àmọ́ yẹ̀fọ́ ayé wọ́n hàn yóò alóòrò wọ́n hàn yóò alóòrò àti ti ọlọ́wọ́n ọba sùpánì ọ̀dáadá nípa àwọn tó bá ti lọ́wọ́n táwọn ẹ̀dá ni ẹ bá ti ọlọ́wọ́n ọba àdìjọ́ náà máa diwa ẹ̀yọ́ ní ọlọ́wọ́n ọba ẹ̀rí àkọọ́lẹ̀ àtúrí ọlọ́wọ́n ọba ni lára ẹ̀dá rẹ̀ agbọ́dọ̀ gbà ní o ولشر السيئ وشر الأرض وغيرها استغفروه وصلوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله ما شاء كان ومن لم يشاء لم يكن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فاتقوا الله عباد الله هناك أمور تحت مشيئة الله النافلة كما أخبر بذلك الله تبارك وتعالى في كتابه العظيم أتقوا الله سبحانه وتعالى هذه صفوة pé lábẹ́ àwọn ipò kádàrá nínú ìgbàgbọ́ pẹ̀lú kádàrá títí máa ń lè wọ́n wí pé òun ní kéèyàn nígbàgbọ́ nípa amọ̀fẹ́ ọlọ́run ọpẹ́ ní fọlọ́ tó ṣe pé ohun tó bá fẹ́ òun ní orí bẹ́ẹ̀ tó dàbá wọ̀ ọ̀fẹ́ kórí bẹ́ẹ̀ ìhun tọ́lọ̀ ọ̀bá sì fẹ́ kò ní jẹ́ bẹ́ẹ̀ mo ń jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́nu ọdún jọ tó dà fọlọ́ ọ̀fẹ́ tó ní kò tó rọ́ tó kù mo sì ń jẹ́rìí pé alọ́ ọ̀fẹ́ mẹ́rin ẹrú ti ọlọ́wọ́ bá ní òṣìṣẹ́ rẹ̀ yìí. ẹ̀jẹ̀ rọ́mọ́ ọmọ ń yan lọ àwọn ń kó ṣe pé ọmọ pé mo sáfẹ́ borí bẹ́ẹ̀ ni nínú àwọn òun náà ọmọ sọ gbogbo àwọn èèyàn yìí ti jọ ẹyọ kan kó ṣe kọ́lọ́run ti kẹ́ lábàá ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ ni ò lè ṣe sọ fún ìhìkìmọ̀ ọgbọ́n kan ló fi kó súnmọ́ kọ́má yẹ àwa ọlọ́run sọ fún wa ń sọ́sùn nàìjíríà ayé àkọsí ọlọ́run wà lọ́wọ́ ṣe ọlọ́ọ̀bù ilẹ̀jọ ayẹlẹ́gùn ohun mẹ́tàn wà nílà tọ́ba wọn lọ ọba tẹ̀sí níjọ ẹ̀yọ̀ kan wọ́n rẹ̀ kí lè yẹ wọlé wa yẹn ni kí ọgbọ́n ni ọgbọ́n ọlọ́run ọba tó ń pè kàní òjì oníbẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ láti lè fi yẹ yíwò bí máa á dáa kù nípa tíra tó kẹrẹ àwọn ọ̀rẹ́ bẹ̀rẹ̀ bí ẹ̀gbọ́n ní abẹ́ ìgbọ́. bákan náà nínú àwọn kan tó kó sí mọ́fẹ́ ọmọ abẹ́ mọ́fẹ́ ọlọ́run òun ní kọ́lọ́hún ti kó gbogbo ẹ̀dá nìyẹn sórí ìmọ̀ náà ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ kó wúlẹ̀ síbẹ̀ ọlọ́run ọba kan tọ́tù lànà àhàn ayà tàbí fáì ọlọ́run wà lọ́wọ́ ṣá ọlọ́ọ̀kù lẹ́jọba àhùn àlẹ́ ìgbúdà kọ́lá àtẹ̀kùn náà nínú ìjàkìlì ọlọ́run tọ́ba wọlọ́run ọba tẹ̀kùn gbogbo àwọn ìyàjọ sórí ìmọ̀ náà torí bẹ́ẹ̀ wọ́n máa wà nínú alẹ́ mọ̀kànmọ̀kàn. bákan náà nínú àwọn kan tó kó sálẹ̀ mọ̀kàn ọ̀nà pẹ̀lú fọlọ́wọ́n ọba ó wulẹ̀ mẹ́lẹ̀ ni ní hikima ó ní má yá wa. ọlọ́wọ́n ọba àlejò ọlá ni wọ́n lọ ṣe àwùmọ́ọ̀gùn náà ẹ̀sọ̀rọ̀ àwọn tó ń fẹ́ bọ̀ yẹn má ṣe ó fi lẹ́mí rẹ̀ ibi tọ́lọ́wọ́n wà ẹ̀rí ṣùgbọ́n torí ọgbọ́n kan pé kádàrà fún wa kù lórí wọn lọ́rọ̀ wọn fi níbẹ̀ yẹn. bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó kó sábẹ́ mọ́fẹ́ ọlọ́run òun náà ní pé ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́run tó bá wù ó ti pé gbogbo àwọn tó wà lórílẹ̀ yìí pátá ni wọ́n tẹ̀sí máa nígbà tó tọ́lọ̀ ọlọ́run ọba tó sọ́nà àyà mi ìgbàgbọ́ yóò lò àyà lọ ọlọ́run sì lè di gbogbo wọn nígbàgbọ́ ṣùgbọ́n kò wulẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí ọgbọ́n kan sí làkà ìṣèwádìí má gbé bákan náà nínú àwọn ọ̀rọ̀ ló kó sábẹ́ ọ̀fẹ́ ọlọ́run ẹ̀rì máa sọ fún wa ní túmọ̀ àtúndì kọjá a sọ àwọn òkùnfà téèyàn kiri arísìkì bí ọ̀sán àwọn òkùnfà láì téèyàn kiri jẹ̀mú bí ọ̀sán àwa wí ní parí nípa ọ̀rọ̀ ọlọ́run fún wa àwọn òkùnfà asọ aṣọ ọ̀rọ̀ ọlọ́wọ́ báyọ̀ ní ẹ̀rọ fífa díẹ̀ ní túmọ̀ kọjá ọlọ́run wa ìdí tó máa yí lẹ́sẹ̀ ní ọ̀sán ọ̀fọ̀yọ̀gì ní ìfowópamọ́ ìfàgbé ìbí ìjà ọlọ́run ni ànílẹ̀ máa ń fáyọ̀ gbogbo pàdé wa ní ti àti nínú nǹkan tó kó sábẹ́ ọmọfẹ́ ọlọ́run òun náà ní kọ́ lọ́run lọ́yìn lọ́rọ̀ nínú àwọn nǹkan tó kó sábẹ́ ọmọfẹ́ ọlọ́run òun náà ní kéèyàn rán pa ni kéèyàn rí nira ẹni kọ́ wa nù àdìsí kọjá lọ sáwọn ẹ̀rọ ń gbọ́ sádẹ́bí sọ́lọ́wọ́ àtàlà ń sọ ilé anígbàwọ̀ yẹn máa kọjọ lórí báwọn máa fi láǹfààní kẹ̀kẹ́ wọn ò lè fi ọ́ láǹfààní kẹ̀kẹ́ àti sọ́lọ́ àmọ́ tí wọ́n tún akójọ báwọn máa fi nira mú ẹ wọn ò lè fi nira kẹ̀kẹ́ mú ẹ àti sọ́lọ́ ọba àlejò ọlábàkọ̀ mọ́ nítorí pé olófin àti ìlànà ìlànà òjò pàtó sọ̀rọ̀ gègé tí wọ́n fi kọ́ nílé kejì wọ́n ti bẹ̀rẹ̀ gègé sókè pépà tí wọ́n fi kọ́ um, ní ní ìgbẹ̀mọ̀ lára ẹ̀rí. kófì ẹ̀yìn bá fà ní àtìníra ní abẹ́ ẹ̀kọ́ pé ọlọ́run nìyẹn náà wà ẹnì kí o ti sọ fún wọn ọ̀sẹ̀ nìkan tó lówó ẹnì kí o ti sọ fún wọn ọ̀sẹ̀ nìkan ní tálákà ọlọ́run ti máa ń rọ ọ̀yàn lọ́rọ̀ ọlọ́run ti máa ń sọ ẹ̀yàn ní tálákà ẹ̀rí ọlọ́run ní kàtẹ́lì sọ fún wa nínú ayọ̀ ìdíkọ̀tì àárọ̀ ayọ̀ ọ̀dọ́run kàtẹ́lì ìlà ọ̀dọ́run ọlọ́run ní kúndínlẹ̀ abúlé kúndínlẹ̀ fún un lẹ́fọ̀ àrùn ولا ضر إلا ما شاء الله الله يرى النبي sọfún àwọn àlùmọ bíkìlì gẹ́gẹ́ ẹgbẹ̀rún bá nẹbi nìbí mi lè ní kápánpá ní kẹsẹ fúnra mi àbí nira àti ntọ́lọ̀ ọba nìkọlá bá bẹ̀rẹ̀. bákan náà nínú àwọn kan tó kó sábẹ́ ọmọkẹ́ ọlọ òun ni káwọn olódodo nínú gbàgbọ́ ọ̀rẹ́ san káwọn mọ̀lẹ́bí ti ti jìyà ọlọ́run ní yẹn ti ọmọ ìpínlẹ̀ bìbìbìbìhìm yẹn ti ọmọ ọ̀gbọ́n ìpínlẹ̀ bìbìbìhìm wọ́n yọ àbúrò ìmọ̀lẹ́ wọn náà ìpínlẹ̀ ìjà. kó lè má ọ̀tọ́ bá sòdodo kọ́ rẹ́sẹ̀ òdodo wọn káwọn mọ̀lẹ́bí ti kọ́ sí ìyà lábẹ́ ọmọkẹ́ ọlọ́run. nínú àwọn nǹkan tó kó lábẹ́ ọmọkẹ́ ọlọ́run òun náà ní kéèyàn parẹ́ kéèyàn kú ẹ̀rí pé lọ́dọ̀ wa ní bíbá yìí èyí bá ní dúkìá èyí ti dàgbù bẹ́ẹ̀ bá ní dúkìá ọgbà ọmọ ọ̀sẹ̀ ìdílé ọba ní ìjà gbogbo náà ń gbọgbọ wọn ti pa á gbogbo àti lè lójú fún fọrẹ nìyẹn tó tọ́ ni o ìwọ náà ti máa ń retí lẹ́yìn ààrẹ àti tọ́nà bá fẹ́ lókun òun ni pé lọ́pọ̀lọpọ̀ á ẹ̀hún tó ń tọ̀ wọ́n jáde láyé pàpà jùlọ tó bá jẹ́ àwọn èèyàn tó lé ogún pọ̀ jù ẹni tó wá sáré tó kú nílẹ̀ Yorùbá lọ́dọ̀ wa bíbá ẹ̀kọ́ pa náà lágbóyè ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà bọ̀dà ààlà nígbà tó làárọ̀ ayọ̀ ọlọ́run ká àti márùnléláàdọ́dà ọlọ́run ni ó ń fẹ́ lọ àti musa sọ̀rọ̀ pẹ̀kọ́ ọlọ́run ti ju ọlọ́run ọbẹ̀ lẹ́dà nípa àwọn sẹ́wọ́n títà nínú musa kó lọ tí wọ́n láwọn fẹ́ rọ́ lọ. wọ́n tó ń báyìí wọ́n ti di bọ́lọ́run pa wọ́n rẹ̀ nìyẹn ẹ̀rí. ọlọ́run wa pa wọ́n rẹ̀ àbẹ́bí musa wa sọ báyìí pé lọ́wọ́ sí iṣẹ́ ẹ̀sìlẹ́sítàhùn mi kọ́kọ́ ìwà ìjẹ́ ẹ̀yà. ẹ̀ tí wọ́n lọ́run bá fẹ́ omi ẹ̀yìn kí kéèyàn kú gan ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ abẹ́mọ̀fẹ́ ọlọ́run àgbéga abẹ́mọ̀fẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run sọ nípa bàdáwọ̀ bàdáwọ̀ gbónúbàwòrà tá a máa ń gbé kọ rẹ̀ ẹni mọ ayé ọlọ́run ọba tó ti tó sílẹ̀ tó ti fáyé ló tó lọ wá ìmọ̀ya ọlọ́run ọba ní wọlé òsì ní ẹ̀dáwọ̀ fàìlẹ́rù bíhà wọlé àtìmẹ̀rù àkùlẹ̀ àdàdìlẹ̀ ọ̀ wọ́n ti sábà àkàwà ọlọ́run tó máa ń pa afẹ́ àbáta gbéga rẹ̀ pẹ̀lú àwọn áyà ṣùgbọ́n ayélujára wà báyà ó ti jẹ́ lọ́jà ìfẹ́ nù. nínú àwọn kan lókun sábẹ́ ọmọfẹ́ ọlọ́run òní kéèyàn rí àyè ọlọ́dà pàjá ní ìyàwó kéèyàn sì rí kẹ̀ abẹ́ ọmọfẹ́ ọlọ́run ọlọ́dà kò sì kẹwàá ẹ̀rí ọlọ́run ọba àdìgbẹ́ ọlọ́dọ̀ nítorí àárọ̀ ní ayé ọgọ́rùn kan àti márùn ti ní ọgọ́ta ọlọ́ni ní ìyá ẹni ọba wù mí náà fi kà bẹ́ẹ̀ náà ní kẹ́ẹ̀ o ẹ wá rí kẹ́mi ni ó gbòòrò ní gbogbo nǹkan lọ ẹ̀yẹ wà ní gbogbo abẹ́mọ̀fẹ́ ọlọ́run ẹ̀ tí wọ́n fi ọ̀yẹ̀ nípa abẹ́mọ̀fẹ́ ọlọ́run ẹ̀ gáyà táwọn náà máa ń kà lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ́ ìwọ ọlọ́ba tó ní kápá lórí gbogbo ọ̀la ẹni ọba ń wọ̀ ọ́ fún lọ́la wọ́n tẹ́ ń sẹ̀rọ̀ ìmọ̀ ìjà ní màjèlá wàá lẹ́ sọ́lá lọ́wọ́ ẹni tó bá wọ̀ kéèyàn ní àtọwọ́ ọlọ́ba wa kéèyàn sí yẹ̀yẹ̀ ọlọ́dọ̀ bá yẹ̀ bẹ̀rẹ̀ wa ọwọ́ ọlọ́ba wa bákan náà wọ́n tún ìlú màjèlá wọ́n tún ìlú màjèlá ẹni ọba wọ̀ ọlọ́ba wa kò ní ẹni ọba wọ̀ wàá yẹ bẹ̀rẹ̀ rẹ̀ kéèyàn tún yá sí wọ́n ti fi ọ̀sán máa ṣe sí ẹ̀ṣẹ̀ láì fún lórí máa jọ owó ọ̀ma kú lọ rẹpẹtẹ. wọ́n tẹ́ kúrú máa ń pèsè ìlànà ìgbà òun ti tún máa ń pèsè àti ìfẹ́ tí wọ́n bá ń mú yẹn tí ò ní kí n lò rárá. nínú àwọn ọ̀sán tó kó sábẹ́ mọ́ bí ọlọ́run èyí kádàrá ni àwọn náà ní kéèyàn sínà àti kéèyàn mọ́nà ọlọ́run ọba àti ọlọ́tọ̀ nítorí àárọ̀ bákan náà ọlọ́run ní kíkì bíyà ìdílé àti ìdílé tó ká tó fi lù bí i ha mọ́nà tẹ̀sán wọ́n tẹ̀sán àti kò sí pé àdéhùn wọn náà ọ̀nà náà máa mú wa ní. tòlè fi fitna yẹn wàá fi fi ẹni tó bá wù ẹ wàá fi fi lọ́nà wàá fi fi fi mọ̀nà ẹni tó bá wù ọ lọ. bákan náà nínú àwọn ọ̀nà tó kó sábẹ́ ọmọ fi ọ lọ. tó ìdí náà máa fi fẹ́ níbi ìyẹn ní sábẹ́ kájàrà lọ́wọ́ àwọn máa fà fún mọ́ni. níyẹn dá fún kúkú jóná àtàbẹ́ ọmọ fi ọ lọ́wọ́ wa. ọlọ́run ní sẹ́yìn lẹ́ ń gbé bóòwò ni àbáwọ̀ náà làwọn ọlọ́run làwọn ní ṣáà tọ́ba wù wá lẹ́yìn àná ọ̀sán àbálùjọ ọmọ yẹn ni ojú ìjọ lẹ́mọ́lẹ̀ ọ̀dọ́ ìjọ ìjàkẹ́kẹ́ bóòwò ẹ wà máa kọ̀rọ̀ pàdé bí agbègbè òbí ẹ̀jú ló tiẹ̀ jáde o kíláàsì ọ̀jáde dáadáa báyìí. gbogbo àwọn ìdílé ẹ̀kọ́ sábẹ́ ọmọ bí ọlọ́run omi táwọn tó fi ń lọ lẹ́nu wa yẹn ọlọ́run lè ní kó tiẹ̀ bàjẹ́ kó tó ní ó ọlọ́run tó sọ fọ́nù lọ́wọ́ àdíà ibi afọláyétu mi ma ẹlẹ́dí ẹ̀ṣọ́rù ẹ̀wọ̀n ní sẹ́mu. báwa la ń sọ̀rọ̀ kalẹ̀ láti di ẹ̀sùn tó yìí àdé ọlọ́run ní dáa bá fẹ́ jọ àjẹmú ìdájà á sì mú yẹn mú lẹ́nu yóò mú lẹ́nu ẹ bá fi sẹ́nu láti kó sì ní lọ. ẹ ní gbogbo àwọn eléyìí ó sábẹ́ mọ́fẹ́ ọlọ́run kéèyàn kẹ́kọ̀ọ́ fún yìí ọláyà sábẹ́ mọ́fẹ́ ọlọ́run lọ́wọ́ ẹlòmíì ọzọ báyà ní gbogbo gbìyànjú ẹlòmíì á sì máa fà ọmọ ọmọ sìkè ìwọ owó kẹsàn rẹ ṣe rí ìwọ owó bá fún rẹ ṣe rí náà ọmọ sùpáàlẹ èyí wá sí pé torí àníjọ mọ yóò máa ohun ìgbà wọn wéra wọn gbogbo láti lè dájú àwọn yòókù lè kọ́ náà wọ́n máa kọ́ méjì wọn olè ọlọ́run yìí ìdílé ẹ̀tìmọ́tà mẹ̀yẹ̀dá kẹ́ni ọba wọlọ́ òun ni máa ń fún ní mọ́. bákan náà nǹkan tó kú sábẹ́ ẹ̀kọ́ bí ọlọ́run òun ni kéèyàn ara forí jẹ ọlọ́run lẹ́gẹ̀ẹ́ bá ti sọ. nínú àwọn nǹkan tó kú sábẹ́ ẹ̀kọ́ bí ọlọ́run òun ni yíya bàtà ìtọ́nà ọba yàwó rẹ kálukú wa ti wà yìí. ẹlẹ́wọ̀n dàrí kálukú fẹ́ jíròrò púpọ̀ nígbà tó àwọn àgbẹ̀ lọ náà rìbọ̀ wọ́n máa gbọ́ àkùkọ wa jáde káwọn fún parọ́ fún òwú lé káàkiri wọ́n yà wọ́n kó dẹ́ kóra sí lọ́rùn pa ẹ̀rí tó ìbọn náà mi ti máa ń yàwó rẹ̀ ìyàwó ti yàwó rẹ̀ wáyé ẹlòmí ọlọ́run yàwó rẹ̀ kúkú ẹlòmí ọlọ́run rẹ̀ kọjá ẹlòmí ọlọ́run yàwó rẹ̀ kùsírí ẹlòmí ọlọ́run yàwó rẹ̀ kọ́fẹ́ra mbẹ́ láti wá ẹlòmí ti ti sírí ẹ̀rí lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù tọ́lọ ní wọ́n lé ní yóò sọ òwe lòkò òfin àǹfààní ẹ̀yìn fàyẹ̀dà ọlọ́run ti ń ya fọ́tò yìí bó ti wù nínú àpòlùkẹ́ yẹn ní pé nínú ìyá yìí tó kúta lẹ́ ọlọ́run òun náà ní kó yóò dúró ẹ̀rí ilé wọn bí wọn lójú lójú

lábẹ́ mọ́fẹ́ ọlọ́run òun ni ìjogún ilẹ̀ fẹ́ni tọ́lọ́wọ́ ọba bá wù tí ó jogún ilẹ̀ fún àti lábẹ́ mọ́fẹ́ ọlọ́run lọ́wọ́ òun ní kókó ara kọ́ báyìí ẹ̀rí èyí náà ọ̀gá ọ̀gá ọlọ́wọ́ àwọn ọlọ́pàá ọlọ́wọ́ ọba àdìjọ ọlọ́sọ ọdún tó kúrò àárín ayà kẹtàlá ọlọ́run ni wọ́n yóò gbogbo sọ wa àìkọ́ a nínú àwọn ọ̀sẹ̀ tó kó sábẹ́ ẹ̀mọ́ fi ọlọ́ ọ̀hún náà ni ọlọ́run fún yẹn lọ́mọdéré ẹni tọ́lá ọba àlejò àgbẹ̀ mi yá àbúlé máa ń yẹ ṣáàrú iná ẹ̀sà kó fún yẹn lọ́mọdéré ẹni lè fi wọ́mọdéré títí alẹ́ lórí àlọ́lá alọ́ ti tó wọ́n ti fi wọ́mọdéré títí alọ́ bẹ́ẹ̀ ni wọ́mọdéré ló fi tẹ̀ ẹ̀yìn wọ́n yá àbúlé máa ń yẹ ṣáàrú lóko ẹ̀dá bá wọ́n tẹ̀ èmi gbà tí wọn náà tẹra mọ́ tẹra mọ́ ṣe ni sájára wọn máa ń ṣe ni wọ́n yọ àbò ìmọ̀ yẹn ṣe àbò ìdókò ẹni wọn bá dẹ̀ wọ́n lọ́wọ́ àfúnná ọmọkùnrin báwo ni ìsàn wíjọ olùdókòrò ọ̀rẹ́ àdìgbò ti máa dùn ní àdìlà ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ ni báwọn ẹni sáájú ìkìdá ọmọbìnrin ìlú ọlọ́run fún ẹ̀ṣẹ́ ìkẹ́bí yọ tí àlẹ́bí musa lọ sí ìgbà lọ́dọ̀ rẹ̀ àlejò sọlá tó ṣẹlẹ̀ ọmọbìnrin nìkan lórí ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ sáájú ó fún yàgò ní kíkì dá ọmọkùnrin ọmọkùnrin mọ́kànlá lọ́kùnrin náà ní òṣòbìnrin ẹ̀ka ti tẹ̀lé àwọn òṣìṣẹ́ gbẹ́jọ́ òun sọ̀rọ̀ wà nílẹ̀ ẹ̀ta àdìgbò ti jábìlà láti ẹ̀mọ̀kẹ́ ọlọ́run lọ́wọ́ àkéésí fóònù kẹwà déyìn olò bíbẹ̀ oníkẹ́ wa gba yín ni ọgbọ́n òun lẹ́yìn dákítẹ́ ìfín bọ́kùnrin náà kọ́kẹ́kẹ́ kọ́ọ̀tù láti ẹ̀mọ̀kẹ́ ọlọ́run lọ́wọ́ ẹ̀rí ó jábìlà irú bọ́lá ọ̀sẹ̀ ti fàǹdẹ̀tọ̀ ẹ̀mẹ́ sọ̀lọ́lọ́ أبي عبد الله إبراهيم قاسم أبي المال زينب رقية أم كلثوم عن فاطمة أي بلغ بني قجاج إلى النبي صلى الله عليه وسلم àti lábẹ́ ẹ̀kọ́ fẹ́ ọlọ́run lọ wà yìí ṣe bá jẹ kẹlú rẹ jùmọ̀ ẹ̀ wọ́n yẹ jẹ́ àdúgbò yẹn dá o àfihàn ẹni ọba ti ń gbé bẹ́ẹ̀ ni wọ́n rẹ̀ jí wọn ní kò ní kò ní gbọ́ pa kò ní gbọ́ fún o. ẹni rẹ lómi fi ń gbá àdéhùn òun ó sì máa bí ti yọ màá rẹ̀ lókè àtàlẹ́mọ̀ kí ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀rí gbogbo àwọn káwọn yìí kò sí ìtẹ̀lé ní sọ ọ̀yà ìlànà lọ níbi ẹni ta nígbàgbọ́ bóyá omi burú ni ọlọ́run fi ṣe dọ́gba àkọ́kọ́ kan tọ́lẹ̀ tọ́lọ́run tí wọ́n ti bá wa. àwọn àti ọlọ́run ọba subhanahu wa ta'ala kádàrà mú ọlọ́run máa ní oko lórí wa. ọlọ́run máa ní kádàrà mú lórí wa. ọlọ́run máa ní kádàrà mú oko mi kàbí jáde lẹ́lẹ́ wọlé ọ̀rẹ́ ìṣàkọ́ وسوء القضاء وشماتة الأعداء يا سميع الدعاء اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا